pèdè ara má pè tàná tó tún dé o kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń pò ṣe o ó pèdè ara tán gbogbo wọn dákẹ́ sírísírí ọláyímíká tó tún dé o baálẹ̀ lọ́tọ̀ ó ní tọba lórí ahọ́n rẹpẹtẹ bí Abíọ́dún bá pèdè ara tí kò tó afakànlò èdè fọhùn dídùn lára afàkànlò èdè fọhùn dídùn bí ológùrò ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀ ọláyímíká gbédè ojòfé àbíọ́dún tó mú lẹ́nu ojú abẹ lọ ọmọ ọláwùyí máa dára. ẹ̀kẹ́ òtòṣì kì í tólẹ̀ láàárọ̀. òyìnbó ṣe é gbádùn bàtà àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré o. bó bá di lálẹ́ gbọ̀gbọ̀gbọ̀ ní yọjú ilé lọ. tàkúté jẹ́ o báyà lẹ́yìn rẹ̀ ó kù kan ọmọ aláwùyí lẹ́ o. adíá fún erin èyí tó lòun ó jolúwo. jẹ́ kí pẹ̀gàpẹ̀gà ọmọ pẹ̀gà lẹ́yìn. adíá fún ẹfọ̀n èyí tó lòun ó jodùgbọ̀nà. níbi ìkóró àwọ̀ tí ń bẹ lábẹ́ ìnìkó. adíá fún àpèrè òdàgbà. ọmọ aláwùyí sóòtún dé èyí tí wọ́n lọ rèé tẹ̀ ní fánigbó. ó wúwo ojú olúmọ lọ ikú mẹ́rin wá mọ̀lú. àpèrè òdàgbà ifá wá gbé e dépò gíga. ọkọ ọmọ lára ọláyímẹ̀ká o. gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní gbogbo ojú tó ń wò mí pátápátá. ọmọ olómù. orí wa ó gbé wa dépò gíga olódùmarè ó gbé wa dépò tó ga. sọnù lágbára lọ́wọ́ olódùmarè àní dẹni ẹ̀yìn àní dẹni lẹ́lẹ́ orí ò mọ̀ gbé wa ga ni ibi gíga gíga là bọ́jọ́ ibi gíga gíga là bóòrùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó ń gbọ́ mi lálẹ́ òní ibi gíga lórí ó máa gbé wàá rè ibi gíga lọ̀pẹ̀ ń gbé wàá rè lágbára lọ́wọ́ olódùmarè á máa ga ni mo kì í yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ mo kọ́ lọkùnrin mo kó lobìnrin mo kọ́ ọmọdé mo ká gbàlagbà mo kó yunú mo kí gbogbo èèyàn àṣẹ́ẹ̀dí olódùmarè ọba ìbà rẹ òní ilé ló bá wà. ọláyímíká àyìnlá mo sì bá gbogbo ajúnilọ lálẹ́ òní kí n tó máa gà téètò èrò yàwá wò ó tèwe tàgbà ní péjọ wo líìlí tọmọdé tàgbà ní péjọ wo dígí èrò yà ẹ wá wò mí lálẹ́ òní ọláyímíká mo débì ìṣe mi nu ẹ̀yin tó láyé ẹ wá kún mi lọ́wọ́ lálẹ́ òní ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ń tèmi mo jáwé oríjì sọ́wọ́ mi ọ̀tún ewé ọ̀wọ́ ń bẹ lọ́wọ́ mi òsì tí ń bá wí lálẹ́ òní tó bá kù díẹ̀ káàtó ẹ máa fi yá mi ni. ewé ní bàṣírí ẹ̀kọ́ ọmọ aráyé ẹ wá bàṣírí mi ọláyémi káwọn ògbọ́n tó ẹ gbé mi délé ọgbọ́n mo bẹ̀bẹ̀ ìmọ̀tàtẹ́ ìfìmọ̀ta mi lọ́rẹ́ o. àfẹ̀mí àfẹ̀mí màrìwò tó ṣe bẹ́ẹ̀ ṣe bó dìgbàgó iná lọ́mọ aráyé mo kéré ẹ mo yìnbọn rú mo yìnbọn yẹ̀yìn bàbá mi ẹ má fọ bàrà kò sì kó mi níyè tèmi lọ olódùmarè mo fi bẹ̀ yín ẹni bá wá dékè mi Abíọ́dún Ọmọláwuyì ó má ṣe tèmi onítọ̀hún ò ní ráyé lò mo kì í yín ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́ lálẹ́ òní bàbá mi àrìndí ọ̀wọ́ ìbàrẹ́ lálẹ́ òní ibikíbi tó o bá wà ilẹ̀ rẹ ni káwòrè ó máa jẹ nímọ̀ rẹ̀ bàbá mi dáadáa olúwo adémọ́lá ọládìran olúwo ní ìrẹ́gbẹ́ ọjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá mi mo kí yín ẹ káalẹ́ o àbọ̀rúbọyè nílé ifá o. mo ti sì bá gbogbo ajínilọ ẹtì ní máa lọ pé ò ní ṣe wù. ọláyémíká àyìnlá èmi mà ti fóbi jẹ́ pò ó. ọmọ aráyé tèmi ni ẹ máa ṣe. ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí i lálẹ́ òní lórí ètò mi àtúnkọ́gbọ́n bí ìṣe wa. ó sáyé lọ ó sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o olórí ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní dákúndábọ̀ fetísẹ̀yẹ àtàrí kó o súnmọ́ mi dáadáa. ké sáwọn aládùúgbò rẹ káwọn náà súnmọ́ wa ẹ jẹ́ kí gbogbo wa ká kọ́gbọ́n lórí ètò lálẹ́ yìí. Àtúndé Sulaiman mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o. gbogbo ẹ̀yin olóore mi Abíọ́dún Ọmọláwì mo dúpẹ́ o. ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí mo dúpẹ́. ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ́ Abíọ́dún tó dé mo dúpẹ́ o ẹ̀ka alẹ́. ẹ̀gbọ́n mi dáadáa Kúnlé ọmọ Fálétí mo dúpẹ́ o. ẹ̀gbọ́n mi dáadáa lọ́tún orílẹ̀-èdè India mo kí ìyẹn ẹ̀ka alẹ́ o àjíǹde àrò máa jẹ́ lágbára olódùmarè gbogbo ẹni tí mo lè dárúkọ gbogbo ẹni tí mo lè dárúkọ mo dúpẹ́ ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní ee bólódùmarè bá gbọ́ àdúrà rẹ tó wó dé tọ́lá rẹ bùháyà. bówó bá jí sí ọ lọ́wọ́ tó làbí ẹlẹ́rìí odò dákúndábọ̀ mo rọ̀ ọ́ lálẹ́ òní owó tó o bá ní máa ná dáadáa o owó tó o bá ní fi de nǹkan mọ́lẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni o torí owó tẹ́ ẹ rí òun àlejò ni o. àlejò lówó sì kọ̀rọ̀ ọ̀wọ̀ sí bó o bá ṣòwò báṣubàṣu bí ò sì yẹ kó o ṣe é owó a máa sá fún ni o. gbogbo etí tó ń gbọ́ mi gbáròyé lálẹ́ òní owó ò sá nílé wa ajé ò ní sánlé wa o ajé ò yálé wa wá jẹun àwa ti pèsè ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ló ń jẹ ajé kájé ó yálé gbogbo wa wá jẹun kájé ó yálé wa jókòó sí kájé ó yálé wa kú sí bájọ̀ ń bá ti wá dé ẹjẹ́ á sọ́ra sí ẹ má jà nánà kùnà ẹ má jà nánà àpà Yorùbá ní àpọ̀ ò wípé ohun tó pọ̀ á tán bá a bá ti lówó lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ jẹ́ àfi nǹkan pàtàkì mọ́lẹ̀ ni o. ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ wípé kéèyàn ó máa ta nǹkan ní ẹni kì í ṣe nǹkan tó dáa èmi a máa sọ fún gbogbo àwọn tó bá súnmọ́ mi kódà bí n bá rẹ́ni tó súnmọ́ mi dáadáa bó fẹ́ fẹ́ ta dúkìá tó fẹ́ ta nǹkan ní ẹ̀. èmi a máa gbà wọ́n níyànjú wípé bó bá jẹ́ pówó ni wọ́n fẹ́ lò bọ́nà àbáyọ mi ìbá èmi ìfẹ́ kéèyàn ó ta nǹkan ní ẹ̀ mo kóró ojú sí púpọ̀ bí ò bá nídìí obìnrin jẹ́ kú mólú o èyí tẹ́ ẹ bá wárí tó ń jẹ́ kú mólú ikú ti mólú ilé wọn lọ nìyí ẹ̀gbọ́n mi Fẹ́ṣọ Abíọ́dún tún dé ẹ̀ka alẹ́ mo kí yín dáadáa o Àtúndé Sulaiman làṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ti wí ní òrí èyí tẹ́ ẹ wí lálẹ́ òní àrọ́ ti rọ̀ mọ́. ìwọ ọ̀rẹ́ mi ìṣòro wo ló ń là kọjá tó dàbẹ́ nípa ayé fẹ́ sú ọ o ti rò ó pin wípé bóyá ló lè dáa fún ọ mọ́ má rò bẹ́ẹ̀ òpè èèyàn ní ronú bẹ́ẹ̀ ohun tó dá mi lójú gbangba ni wípé orí tí ó dádé kò ní ṣaláì dádé bádànwò kan bá dé bọ́ ọ tó wò wípé ó dàbí ẹni wípé ó ti fẹ́ borí ẹ̀mí rẹ má rò bẹ́ẹ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí ìṣòro bá dé tàdánwò ń kojú ẹ̀dá ìgbésẹ̀ kan péré ló kù láàrin àdánwò tẹ́dá ń kojú àti oríire rẹ̀ àmì wò lásán òun làdánwò jẹ́ má rora rẹ pín torí èrò ẹ̀dá tẹ́ rí ìwọ̀n èrò tó lágbára púpọ̀ ni bẹ́ẹ̀ dábàá ti lè rora rẹ pín ó ṣeé ṣe kọ́wọ́ rẹ̀ ó má torí o. bàdánwò bá dé rí ibi wípé àkókò ìṣeré rẹ òun ló dé tán àdánwò yòówù tó bá dé kojú rẹ ni má jẹ́ ká dánwò ọ̀hún má jẹ́ kó borí rẹ̀. ipòkípò tó o bá wà mo bẹ̀ ọ́ lórúkọ olódùmarè dákun lò dáadáa bó o bá jọ̀gá lé iṣẹ́ kan má fojú bíntín ọmọlẹ́yìn rẹ o má fojú bíntín ẹnìkankan pé kò lè ṣoríire láyé ilé ayé tẹ́ ẹ rí àdìtú ni ayé pẹ́ gbàgbèjè kò sẹ́ni tí ò lè dáa fún àti rọmọ ọba tó dẹrú rí. bẹ́ẹ̀ la sì ti rọmọ ọba tó padà dólòsì. Si a sì rẹ́rú tó lódùmarè tó lànà ọ̀là fún tó wórí wá ṣẹ́gi ọ̀là fún láwùjọ. àti rọ́pọ̀lọpọ̀ ẹrú tó dènìyàn pàtàkì láwùjọ ọlọ́run ọba ní dára bẹ́ẹ̀ kò sára tó lódùmarè ò lè dá ta ni ó mu. fìrífìrí lè rí ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní tó o bá rẹ́ni tó ń dáa fún bó o bá rẹ́ èèyàn tó ń ga má sì lára ẹnìkankan má lára ẹnikẹ́ni o ọlọ́run ọba ní dára àrà tó sì wù ló ń dá kí nìdí gbogbo àsámọ̀ mi lálẹ́ òní ẹ gbọ́ ṣé ẹ ti mọ̀ wípé ajẹ́ ìmì Abíọ́dún Ọmọláwuyì kì í gbó lásán bí wọn ò bá rí wọn ò ní sọ ẹ súnmọ́ mi gbágbáágbá ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dí yín lọ́wọ́ ibi à ń lọ gan la dé lórí ètò lálẹ́ yìí àá tún kẹ́kọ̀ọ́ lórí ètò mi gẹ́gẹ́ bí ìṣe wa. inú ìrosùn ọ̀yẹ̀kú ibẹ̀ ni wọ́n ti máa fọ̀rọ̀ bọ́ wa lálẹ́ òní ibẹ̀ ni mo ti fẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò mi lálẹ́ òní kí ni ìrosùn ọ̀yẹ̀kú kí ni n tó wí kí ni n tó sọ. ó ní ẹran orí òkìtì. abẹ̀tùtù yẹ̀rẹ̀. àdíáfún Olóṣùtí Olóṣùtí tí O ta kẹ̀lẹ̀kùn ìyá rẹ̀ tí ó tà á fẹ́ẹ́gún kí ni tó ta ni ọkùnrin yìí kí nìdí tó fi fẹ́ ta kẹ̀lẹ̀kùn ìyá rẹ̀ kí di to fi fẹ́ tà fẹ́ẹ́gún ẹ gbọ́ lálẹ́ òní ẹ sì kẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú ìtàn ọ̀hún. lábẹ́ aṣọ ọ̀gbẹ́rì ọmọ o ọmọ kékeré tí a bí sọ jẹ́ o ọmọ kékeré tí a. ta ni olóṣùn tí. ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rì ọmọ o. ee kábíyèsí rẹ ọlọ́run bó o bá ní dúkìá bó o lógún kan tó o fẹ́ tà máa ronú jinlẹ̀ dáadáa kó o tó gbégbèsè lórí ẹ o. ká tiẹ̀ máa ta nǹkan ní ẹni kì í ṣe tó dáa. kọ́lá Sam mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o. Oh. ee ẹ̀gbọ́n mi dáadáa ọmọ ajírọ̀ tútù kọ́lá sàmú kí yín ẹ ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta o Festus olótù mo kí o àyànṣọlá Abíọ́dún mo kí yín dáadáa. ṣé olóṣù tí mò ń wí yìí ìyá rẹ̀ ló kù ó fọjọ́ ṣàìsí gẹ́gẹ́ bí ẹni tó lódùmarè gbà fún ìyá rẹ̀ ti pín ogún rẹ̀ kó tó kú ó ti pín tọmọ kọ̀ọ̀kan fún pé báyìí ni ó jẹ́ ti lágbájá báyìí ni kó jẹ́ ti tàmẹ̀dò. nígbà tí ìyá ẹ̀ wá fọjọ́ ṣàìsí. ṣé ẹ rí olóṣùn ní tiẹ̀ yàtọ̀ sí wípé ó jẹ àwọn ogún kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ olórí ẹrú ìyá rẹ̀ ẹni tó jẹ́ olórí ẹrú fún àwọn ìyá rẹ̀ wọ́n ń pè ní kẹ̀lẹ̀kú kẹ̀lẹ̀kú yìí ó wà lára ogún tí òun náà jẹ ìkùnnú níta wọn àánú ṣe. lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ kú tí wọ́n ṣètò náwó òkúta olóṣù yìí ó bẹ̀rẹ̀ sí ní jayé alábátá ń owó dọ́wọ́ ẹ̀ tán ó ń jayé fàmílétè ń kò mọ̀ <laughs> yorùbá ní àpò mọ̀ ti máa rí lọ́nu ó bẹ̀rẹ̀ sí ní náwó ó ná owó yìí nínà bó ti rí i kí ni tó wá ṣẹlẹ̀ sí olóṣùn. ọjọ́ òtọ́jọ́ ọjọ́ òtọ́jọ́ olóṣùn wá ṣàkíyèsí wípé owó máa ń tán lọ lọ́wọ́ òun. ṣàkíyèsí wípé owó ń tán lọ lọ́wọ́ òun ó wá wò wípé kí ni tó ń lè ṣe. iṣẹ́ erékẹ̀lẹ̀kú tó jẹ lẹ́rú olóṣùn wa ń gbèrò àti tà á kódà egúngún ó ti ní òun ó ra olóṣùn òun ó ra kẹ̀lẹ̀kú lọ́wọ́ olóṣùn olóṣùn ó ti ṣèpinnu láti tà á ṣùgbọ́n kó tó ta irú rẹ̀ ó wá tọ̀ àwọn babaláwo lọ báyìí kàṣá báyìí káwòdì ẹyẹ lọ́kàn àbòwò ẹrú òun yìí òun fẹ́ tà á ṣé kò ń ó tà á àwọn babaláwo wọn á béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín. wọ́n ní ìwo olóṣùn bó bá ṣe é ṣe má ta ẹrú yìí. wọ́n ní kó má ta kẹ̀lẹ̀kú wọ́n ní nítorí wípé bó bá di lọ́jọ́ ọ̀la wọ́n ní kẹ̀lẹ̀kú tó ń wò gẹ́gẹ́ bí ẹrú yìí wọ́n ní kẹ̀lẹ̀kú ó de ipò ńlá kan wọ́n ní níwọ̀n ìgbà tí ò bá sì ti tà á ẹni lẹ́rú ló lẹ́rú wọ́n ní ipòkípò tó wù kíkẹ̀lẹ̀ kú ó dé wọ́n ní yóò máa fọlá ipò ọ̀hún yóò máa fi ran olóṣùn tó jẹ́ olówó rẹ̀ dandan ni wọ́n ní ṣùgbọ́n ìwọ olóṣùn tó o bá ṣe bẹ́ẹ̀ tó o fárígá tó o ta ẹrú yìí wọ́n ní ìyà ọjọ́ ọ̀la ni o àbámọ̀ ńlá ò ní ò jẹ́ fún ọ. ṣe é rí ọ̀rọ̀ tí àwọn awo tí wọ́n sọ fún olóṣùn yìí ó bí olóṣùn nínú púpọ̀ púpọ̀ pé èé ti jẹ́ ó fi wá jẹ́ wípé ẹrú òun ònífání yóò dépò ọlà kí ló dé tóun tóun lẹrú ò lè dépò ọlà nítòun <laughs> ìlara bá bẹ̀rẹ̀ ìwọ tó gbọ́ mi lálẹ́ òní àní kó lára ẹnì kankan ìwọ tó ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní mo bẹ̀ ọ́ lórúkọ ọlọ́run olódùmarè mo ní kó o má lara ẹnìkankan ìlara ẹ̀ ń ṣe nǹkan tó dáa torí pé wọ́n ti sọ fún olóṣù wípé ẹrú rẹ̀ yóò dépò ọlá lọ́jọ́ iwájú pé kó má tà á inú wa bẹ̀rẹ̀ sí ní ibi wípé kí ni ká ti gbọ́ wípé ẹrú òní yóò dépò ọlá yóò dépò ọlá ìbínú èyí òun olóṣù òun ló fi ta kẹ̀lẹ̀ kú. fi máa lò lòdù béèrè bá ti yá. àṣetán a ò lò lòdù béèrè bá ti yá. wo bá wọlé wo bá wọlé táwo lọ. ẹ̀yin tí ìkànnì tiktok ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ló ń ṣe rádaràda bẹ́ẹ̀. bíṣọ̀pù olúwaṣẹ́gun òjó ẹ ṣé mo dúpẹ́ o gbẹ̀ngà olúbáyọ̀ fàtúrótì mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò. mo ní ìbínú èyí òun ló lóṣùn òun ló fi ta kẹlẹ̀kú àbí bẹ́ẹ̀ kọ́ ó ta kẹlẹ̀kú ó ta fẹ́ gúngún kẹlẹ̀kú dé ilé gúngún ṣe ṣìrékẹ̀lẹ̀ kù yìí nígbà tó ń bẹ lọ́dọ̀ ìyá olóṣùn gẹ́gẹ́ bí ẹrú sẹ̀mọ̀pọ̀ lórí ẹrú ni. ó ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ aṣọ tó ní ó pọ̀ jáǹtirẹrẹ nígbà tí olóṣùn tí ó tà á lẹ̀kùn ò fi aṣọ kankan lẹ̀ o gbogbo rẹ̀ ló kó lọ sílé olówó rẹ̀ tuntun tí wọ́n tà á fún. egúngún ló ra kẹ̀lẹ̀kú gẹ́gẹ́ bí mo ti wí ìbínú sì ni olóṣùn ló fi ta kẹlẹ̀kú ló fi ta fẹ́ẹ́gún torí pé wọ́n ní yóò sì rere lọ́jọ́ ọ̀la. ẹ̀yin ọmọ àánú mi ìyá ọ̀bọ̀kàrẹ́ ìyá ọ̀bàrà funfun ọkà abara pàìpàì yìí ọmọ èrè kú. òde àpínní òní wọ́n ta òní wọ́n ta kẹlẹ̀kú òní wọ́n tà sí lọ́dọ̀ egungun. ọmọ àlẹ́ ará àjìmá gan. egungun débẹ̀ ó ń báyé rẹ̀ lọ. kò pẹ́ sàkókò yìí òun lọ bá àpínní òun ló bá kú ọba wàjà ọba ìkú nílẹ̀ yorùbá ọba máa ń wàjà ọba àpínní bá wàjà gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ìlú náà torí láyé àtijọ́ lọ́pọ̀lọpọ̀ máa ń bá fẹ́ yan ọba tuntun ọwọ́ ẹlẹ́rìí ìpín yìí tá ń pè ní fá òun ni ti béèrè pé ta lọ́ba tuntun táwọn ò fi jẹ. wọ́n ké sáwọn babaláwo. wọ́n lọ kìgbà yìí kọ́ fọlá lóde àpínni wọ́n gbé fájànlẹ̀ ẹlẹ́rìí ìpín ta lọ bá wa tuntun kábíyèsí olódùmarè. bẹ́ẹ̀ni ìkòkò bí mo dọdọ mi ò tẹrí. ifá ló wá sọ fún wọn wípé àjòjì gòdògbò òní yóò jọba ìlú àpínni. wọlé bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ Ifá nípa àwọn àjòjì tó ń bẹ nílùú wọn lágbájá ní tàmẹ̀dò ta ni fáwa mú. <laughs> orí tí ó jọba nú agogo dẹni ti wá èyí tí ó lòdì gbàlẹ̀kẹ́ nú agogo dẹ náà ní ti wá àtèyí tí ó lò mọ́ ṣáàjì aṣọba tí kò ná yànnàyànnà inú agogo dẹ ni ó ti wá ohun tá a bá ti kọ mọ́lúkálùkù pé ó jẹ́ lókè erùpẹ̀ yìí bó ti wù kó le tó nínú pákápáká tá a hùn yọrí onítọ̀hún ó padà dépò ọ̀hún dandan ni. àwọn ẹbẹ̀ má rora rẹ pin ọ̀rẹ́ mi. wọ́n bẹ̀rẹ̀ sí ní ilé pé ta ni ó jọba ta ni fáwa kẹlẹ̀kú ẹrú olóṣùn tó tà fún egúngún òun ni Fámúpé wọn ò fi jọba wọn lásìkò rẹ̀ ni ó rọ̀lú lọ́rùn wọn lásìkò rẹ̀ ó tòrò mínímíní wọn laboyún ilé ó máa bí wẹ́rẹ́ àwọn àgàn ó sì máa tọwọ́ àlàbòsùn wọn lásìkò rẹ̀ wọn ni yóò rọ gbogbo òdú lọ́rùn gbẹdẹmukẹ ni Michael Keyus mo kí yín o ẹ mo dúpẹ́ kò wọn ò fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wọn ò fi ilẹ̀ kí n tó parí ètò. Muyideen Yusuf mú kí n yẹ ká lẹ́ o. ẹni ẹ̀jẹ̀ wá kọ́rọ̀ lè yá. wọ́n mà fi kẹ̀lẹ̀kùn wọ́n mà fi jọba. wọ́n sọ pé ìwọ olùtàn ni tùmí gbọ́dọ̀ ń gbọ́dọ̀ kí. kí wọ́n tó wá fi kẹ̀lẹ̀kùn jọba wọ́n lọ bá olówó rẹ̀ yíwọn egúngún tó ṣẹ̀ṣẹ̀ rà. báyìí kàṣà báyìí káwọ́de o a nílò ẹrú rẹ̀ èló ló fẹ́ gbà iyekíye tó wù kó lè jẹ́ àáfùn ọ. egungun ni tó bá jẹ́ ti ẹrú òun kẹ̀lẹ̀kùn ni bó bá jò lẹ fẹ́ fi jọba ó ní wọn ò ní gba éèpìnì lọ́wọ́ yín wọn ò fún yín lọ́fẹ̀ẹ́ lófò kẹ́ ẹ máa mú lọ ẹ lọ fi jọba. àwọn ìlú ní rárá o wọn láwọn ò rà lọ́wọ́ rẹ ni ó ní bó bá jẹ́ tèmi egungun ni wọn ò fún yín lọ́fẹ̀ẹ́ lófò ẹ máa mú lọ ẹ lọ fi jọba. wọn wá fi kẹlẹ̀ kú jọba o ngbà wọn mú kẹlẹ̀kú lọ sáàfin gẹ́gẹ́ bí ọba tuntun wọn ò mú nǹkan kan nínú dúkìá kẹlẹ̀kú gbogbo aṣọ tó kó délé egungun wọn ò mú nǹkan kan bẹ́ẹ̀ ọ̀hún epo àbá ìrówó rà á <laughs> odidi ọba àlùmọ̀ ni ara wo ló fẹ́ dá tí ò rí dá irú aṣọ wo ló tún ń wá kiri mọ́ wọn ò mú dúkìá rẹ̀ kẹ́kẹ́ dání wọ́n kàn mú un lọ wọ́n sì lọ fi dẹ́dù oyè wọ́n fi kẹlẹ̀kú wọ́n fi jọba. wọ́n gbèsè ọkà alẹ̀ ńlọ olùbísí tí wọ́n làbọ̀ ọ̀yà lọ àyẹ̀wò gbogbo wọn pátápátá la rí o. egungun tẹ ẹ rí òun ó wá bẹ̀rẹ̀ sí ní lo oríṣiríṣi aṣọ ṣe mọ̀ wípé mo ní aṣọ kẹlẹ̀kú ó pọ̀ bíi kà sí nǹkan egungun wá bẹ̀rẹ̀ sí ní yọ aṣọ tó wù ó bẹ̀rẹ̀ sí ní lo àwọn aṣọ kẹlẹ̀kú. iye eégún wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí tẹrú tọmọ ní pọ́n lé. nílé yín ìgbà tí bàbá yìí jiyàn gbàgbé wípé ẹrú rẹ̀ ló fi jọba ẹrú rẹ̀ ló dọba ayé wa ń báyé ṣe ń pọ́n alẹ́ pẹ̀lú bó ṣe ń yọ aṣọ oríṣiríṣi tó ń dára tó wù ú wọ́n tún wá ń fi ọ̀wọ́ wípé ẹrú rẹ̀ làwọn fi jọba sẹ́mọ̀ pẹ́ni tó lẹ́rù náà ló lẹ́rú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀wọ́ oríṣiríṣi wọ́n fi ń wọ egúngún bí kẹlẹ̀kú ti ń gbayì láàrin ìlú nítorí pé àsìkò rẹ̀ ó kùlú lọ́rùn àsìkò rẹ̀ dẹ gbogbo wọn lọ́rùn gbẹdẹmukẹ́ bẹ́ẹ̀ náà ni olówó rẹ̀ egúngún òun láyé ń fọ̀wọ́ tiẹ̀ fún un àwọn méjèèjì wájọ ń jayé ọlọ́ba. ń bò dọjọ́ ọjọ́ kan ọjọ́ kan. <laughs> kábíyèsí rẹ ọlọ́run olóṣùn tí wọ́n ní kó má ta ẹrú tó fìbínú àti ìlara tó fi tẹ ẹrú torí wípé wọ́n ní ọjọ́ iwájú ẹrú ọ̀hún wọ́n ní eh, ó dáa pé ẹrú ọ̀hún ó dépò ńlá tó fìbínú àti ìlara tà wípé ó ṣe wá jẹ́ ẹrú ni wọ́n ní yóò dépò ọlá kí ló dé tóun tó ń lẹrú gan wọn ò lóun ó dépò ọlá tó fìbínú tà á fégúngún nǹkan wá ti ń sáfẹ́rẹ́ fún olóṣùn kò rí jẹ kò rí mu mọ́. ebi bẹ̀rẹ̀ sí ní pa gbogbo tó jogún pátápátá òun ló ti ná tán ó ti ná gbogbo ẹ̀ nínú àpà òun ni mo fi ń rọ gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní wípé bọ́lá yín bá dé ẹ fi de nǹkan mọ́lẹ̀ ẹ má nànà kùnà ẹ má nànà àpà owó tẹ́ ẹ rí ìhun àlejò ni o béèyàn bá lò nílòkulò tó lò bí omi òjò oh, owó a máa sanilé ẹni ajé ò ní sálé gbogbo wa o lágbára lọ́wọ́ olódùmarè àárà jẹ́ lò kálẹ̀. ẹnu ìyá jòkó jẹ́jẹ́ bí ọmọ èsì bó bá ń sọ fún. ẹ máa ṣọ́ra bọ́lá yín bá dé. ilé ẹ̀gbọ́n olóṣùn tó ta irú fún egúngún kò rí nǹkan jẹ mọ́ ah. gbogbo tó jogún pátápátá ló ti ná tán ó wá wò wípé kò ní tán tán tán kò ní tán fún ni kó má kẹ́ nìkan mọ́ ni. ó wá gbéra wá pa pé bóun ò bá tiẹ̀ rí jẹ tóun ò rí mu dájúdájú bóun bá dọ́dún egúngún òun ò rí nǹkan jẹ ńbẹ. ẹ̀yin kọ́ yìí nígbà tí ó dọ́dún egúngún ní tòótọ́ ó bá ẹ̀kọ́ ńlẹ̀ ìṣù ẹ̀kọ́ pọ̀ ńlẹ̀ rẹ́rẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ọ̀lẹ̀ àti àkàrà gbogbo rẹ̀ ló kúnlẹ̀ fọ́fọ́fọ́ ó jókòó bẹ̀rẹ̀ sí ní jẹun lẹ́yìn tó jẹun tán ó mutí lé ọkàn rẹ̀ balẹ̀ dáadáa lẹ́yìn tọ́kàn rẹ̀ balẹ̀ tán ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá béèrè ẹrú tó tà fún egungun ó béèrè kẹ̀lẹ̀kú lọ́wọ́ egungun ó ní egungun ọ̀rẹ́ mi kẹ̀lẹ̀kú ńkọ́ bó ti ń béèrè bẹ́ẹ̀ ló ń wo egungun tìyanu tìyanu wípé àá egungun ló ń yọ oríṣiríṣi aṣọ sọ́run yìí ara mà ti dẹ ọkùnrin yìí dáadáa. egungun ló wá ń sọ fún un wípé kẹlẹ̀kú ò lọ́dọ̀ òun mọ́ ó ní kẹlẹ̀kú ti dọba ìlú àwọn. àyà olóṣùn ó jápa pé ọba bó o egungun ní bẹ́ẹ̀ ni olórí ti gbé e débi re ó lóun ló jọba ìlú àwọn ó ní kì í wá ṣe kó jọba lásán ó ní ọlá rẹ̀ àǹfààní rẹ̀ lòun náà ń jẹ gẹ́gẹ́ bí olówó rẹ̀. ó ní gẹ́gẹ́ bí olówó kẹ̀lẹ̀kú tó jẹ́ kó ń lò ń fún wọn pé kí wọn ó lọ́ọ́ fi jọba ó ní bò bá nílò ń kó ń láàfin bí ìlú àwọn ti tó yìí ó ní kó ń tó pàṣẹ rẹ̀ ó ló ti tó ń lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó láyé ọba lòun náà ń jẹ ní àgbàlá òun fẹ́ kó yẹ ni ìgbàdójú dé o. àbámọ̀ bọ́nu pé pàgà àwọn awo òun sì sọ fún kó má ta nǹkan ní òun ó ní wọ́n sọ fún lọ́jọ́ kìíní àná pé kó òun má ta ó nítorí pé orí ó gbé dé ipò ọ̀la kan àwọn ó sì jọ jàǹfààní rẹ̀ ni ó ní ṣùgbọ́n ìlara ò jẹ́ kó òun ó gbọ́ ó to gbé nǹkan tó ń jogún lọ́wọ́ ìyá òun ó gbé e ẹkún òun ló lóṣùn òun ló ń sun padà sílé rẹ̀ ó tìka àbámọ̀ bọ̀nu ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn awo òun ni wọ́n ń sẹnu rere kìfá ó ní ẹran orí òkìtì abètútù yẹ̀rẹ̀. ẹran orí òkìtì abètútù yẹ̀rẹ̀ adíá fún olóṣùn yóò ta kẹ̀lẹ̀kú ẹrú ìyá rẹ̀ fẹ́ẹ́gán ẹrú tó o tà ẹrú wa jọba kábíyèsí olódùmarè ẹ má jà á máa ta nǹkan ní wa ó sì ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè fún gbogbo babaláwo nínú ilé nǹkan ní tẹ́ ẹ rí un nǹkan ní mi ń bẹ tó jẹ́ wípé béèyàn bá ta olúwa rẹ̀ lè má lè bá má fá àbàdà tí ó fi jáde láyé ẹja máa tọ́jú nǹkan ní wa pàápàá nǹkan tá a bá jogún ẹjẹ́ á máa tọ́jú rẹ̀ dáadáa ni o tẹ́lòmíì bá ṣe bẹ́ẹ̀ tó tà á kò ní lè bá mọ́ láyé táyé ò fi dọ̀run alhaji muhideen ọláyínká ògúnwálé mo kí yín ẹ̀ka alẹ́ o ògúndìran ọpẹ́yẹfà ẹ̀ka alẹ́ àbọ̀rúbọyé o adéayọ̀ mo kí yín ẹ̀ka alẹ́ o ọlálẹ́yẹ kàfáyàt mo kí yín dáadáa grace gates mo dúpẹ́ o. mo dúpẹ́ olówó gbẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní mo mọ̀ wípé ẹ tó ti kọ́ ẹ̀kọ́ kan àbí méjì lórí ètò mi ẹ̀yin ti kan ní tiktok mò ń bọ̀ láìpẹ́ tá a máa tẹ̀síwájú nínú ìwé ìtàn tá à ń bá lọ. ẹ jẹ́ kí n fi ìṣẹ́jú bíi méjì lẹ̀ kẹ́ ẹ fi pè mí sórí ètò lálẹ́ òní bẹ́ẹ̀ bá ti pè mí ẹ sọ bí tẹ́ ẹ ti pè orúkọ yín wọ́n wá béèrè àwọn ìbéèrè tí ò le rárá bẹ́ẹ̀ bá ti gbà òun lẹ́ẹ̀ bá jẹ ẹ̀bùn wa owó ń bẹ́ńlẹ̀ tí ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí ẹ̀gbọ́n mi dáadáa tánikẹ́ máa pín fún gbogbo ẹni tó bá ti gba àwọn ìbéèrè mi. ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o oh nine o oh fifty four ninety nine four hundred two o oh nine o fifty four ninety nine four hundred two ẹ ṣeun ẹ̀gbọ́n mi ò yẹ fẹ̀sọ̀ Abíọ́dún tó dé wọ́n ti bá mi tẹ̀ jáde bẹ́ẹ̀ yín bá fẹ́ sọjọ́ ìbí tàbí ẹlẹ́ni tó fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ pè mí n ó bá yín ṣàdúrà fún onítọ̀hún n ó sì wúre tó pọ̀ dáadáa n ó sì kí oríkì onítọ̀hún délédélé tẹ́ ẹ gbádùn rẹ̀ dáadáa. bákan náà bẹ́ẹ̀ bá létò tẹ́ ẹ fẹ́ ká bá yín ṣe MC lóde àríyá yín ẹ pè mí o hundred 99 400 tùún lẹ́ẹ̀ pè mí sí whatsapp number mi náà ni o oh nine o oh fifty four ninety nine four zero zero two tàbí kẹ́ ẹ kàn sí mi ní email address mi ọláwùyí dot abiodun at yahoo dot com ọláwùyí dot abiodun at yahoo dot com yòówù tẹ́ ẹ bá lò níbẹ̀ ọ̀dọ̀ mi ní ọjà sísò ṣe é ẹ pè mí lórí ètò lálẹ́ òní kí n béèrè ìbéèrè owó ń bẹ tí wọ́n fẹ́ni tó bá gba ìbéèrè mi oh nine oh fifty four ninety nine four hundred two ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú méjì sí márùn-ún ká fi pè ká bára wa sọ̀rọ̀ báàbá ti wá rẹ́ni pè wá wọlé wọ́n lọ́ọ́ máa darapọ̀ mọ́ àwọn èèyàn mi lórí ìkànnì tiktok tí wọ́n máa tẹ̀síwájú lórí ìwé ìtàn tá à ń bá lọ bẹ́yìn ò bá ti subscribe sí youtube channel mi ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì youtube ẹ subscribe ẹ tọ́nà notification button yín ká lè máa gbádùn ara wa dáadáa ní o àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ ó ń bẹ lórí ìkànnì YouTube mi tẹ́ ẹ máa gbádùn dáadáa Bíọ́dún Ọláwuyì lórí YouTube. mi ìyẹ̀rù wá kí n o. ìyẹ̀rù wá kí n o. ẹ̀yin ti kàn ní TikTok mo mọ̀ pé ẹ ti ń retí mi mò ń bọ̀ mò ń bọ̀ láìpẹ́ tá a mọ̀ tẹ̀síwájú lórí ìtàn tá à ń bá lọ. ẹ bá ń kọ́ lálọ́ mi mi ò. bá ti rẹ́ni pé wọlé ń wọ́n mọ̀ lọ́lé bàbá mi o. o oh nine o oh fifty four ninety nine four zero zero two. 09054994002 tàbí ọláwùyí email address mi nu ọláwùyí dot abiodun at yahoo dot com yálà ọ̀rẹ́ yín fẹ́ sọjọ́ bí olólùfẹ́ yín àbára alẹ́ yín kan bàbá yín ni ìyá yín ni náà fẹ́ ṣàyẹyẹ ọjọ́ ìbí ẹ pè mí wọ́n bá yín kí oríkì wọn délédélé wọn ó sì wúre fún wọn torí wọn gan ó wù ú ẹgbẹ́sẹ̀ wá fún wa ẹ má jẹ́ bí ó pa wá o. ọ̀tẹ́lẹ́lẹ́gbẹ̀jì ọmọ ní báwọn tọwọ́ rẹ̀ di òwò ọmọ. ẹ̀gbọ́n mi ò lè fẹ̀sọ́ Abíọ́dún tún dé ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ gidi gan. ààrẹ ni pé wọlé lálẹ́ òní ẹjẹ́ ń mọ lọ́lé bàbá mi agbéṣe tó ń lọ lùú dárò nu àlùkò mi ṣe tó ń lọ lùú kóso lékelèké ṣe tó ń lọ lùú kẹfù. èmi a máa sọ ọ̀rọ̀ mi ni orí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbìn òtútù ìmẹ́ja lálẹ́ odò ẹnìkan ìkó didi mọ̀dẹ́kù rọ̀jú ayọ̀ àtàlàáfíà tí mò ń fi nílẹ̀ sí lálẹ́ inú wọn ti padà máa bá yín ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò mi máa ń wáyé. ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́bọ̀ thursday àti ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé láago mẹ́jọ alẹ́ òun làwọn ètò mi máa ń wáyé. ó níyàn ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni tó jẹ náà ẹ̀kọ́ àìbínú ẹ ní gbá burú sí mi èmi náà ní gbá burú sí yín o ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ ayẹ̀nà ẹni bá ní mọ́bọ̀ òun ò ní dé bá a. mò ń lọ lálẹ́ òní nu o ẹ̀yin tìkan ní tiktok mò ń bọ̀ ní wàràwàrà tá a máa tẹ̀síwájú lórí ìtàn tá à ń bá lọ. ọ̀rọ̀ ayọ̀ ní gbogbo wa sùn o ó dàárọ̀ ń bẹ̀ wọn o ire o ire gbàgbà. síbẹ̀ ọmọ ẹ̀ kógun àwọn lọ owó òun wa kẹrin nílẹ̀ lọ́fà níjọ́ ìjọ sí.